Ẹ ké hallelujah. Orúkọ mi ni Olùṣọ́ àgùntàn, ẹni ọ̀wọ̀ Adéwọlé Joseph ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti eh, ọ̀rọ̀ ìyè tí a mọ̀ sí Life Word. Lónìí yìí, ní orúkọ Jésù Kristi, mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin wa níbikíbi tí a ti ń gbọ́ mi. Ehn, nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run a ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ láti bí ọ̀sẹ̀ mélòó kan níbi tí a ti ń wo ìjẹ́rìísí àti gbogbo àwọn, àwọn ìbéèrè mìíràn tó ṣúyọ èyí tí a sì ń fi ọ̀rọ̀ Ọlọ́run wá ìdáhùn sí. Ehn, ní òní yìí ni agbára Ọlọ́run ohun tí a máa kíyèsi, òun ni ìbéèrè náà wípé ǹjẹ́ ó kí ni ṣíṣe pàtàkì, eh, fún mi láti lè jẹ́ kí àwọn ẹlòmíràn kó jẹ́ ìrànlọ́wọ́ fún mi láti yàn láti jẹ́ kí àwọn ẹlòmíràn kó jẹ́ ìrànlọ́wọ́ fún mi fún ìjẹ́rìísí. Kí ni ó ṣe jẹ́ pàtàkì fún àwọn ẹlòmíràn láti lè ràn mí lọ́wọ́ láti lè wà lábẹ́ ìjẹ́rìísí? Ìyẹn ni pé ṣé ó ṣe pàtàkì is it really important for others to help us be accountable? Ǹjẹ́ ó tiẹ̀ ṣe pàtàkì láti jẹ́ kí àwọn ẹlòmíràn ká fi wọ́n sí ipò láti fún ipò àti ràn wá lọ́wọ́ láti lè jẹ́ ẹni tó ní ìjẹ́rìísí. Ẹ jẹ́ ká wo inú ọ̀rọ̀ Ọlọ́run inú ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé ìwé òwe ìwé òwe orí kejìlá ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ìwé òwe orí kejìlá ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún Bíbélì wípé ó ní ọ̀nà aṣiwèrè tọ́ ní ojú ara rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó fetí sí ìgbìmọ̀ ni ọlọ́gbọ́n. Eke hallelujah. Ẹ rí i pé ohun kan tí Solomoni ọba tó ń sọ látinú ìwé òwe. Ẹ rí i pé nígbà tí ọba Solomoni máa kọ ìwé òwe yìí, ó jẹ́ ọ̀dọ́, ó jẹ́ ọ̀dọ́, ó dẹ̀ kọ nípa iṣẹ́ ṣíṣe, ó kọ nípa, nípa ìfẹ́, ó kọ nípa ọgbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Látinú ọ̀rọ̀ ọgbọ́n yìí, òun ló ti láti wá mú láti ń wò ní ẹsẹ̀ kejìlá yìí wípé àwọn tí wọ́n jẹ́ aṣiwèrè, aṣiwèrè òun ni irú ènìyàn bẹ́ẹ̀. Ó ní aṣiwèrè, ó ní ọ̀nà aṣiwèrè tọ́ ní ojú ara rẹ̀. Tá bá dẹ̀ ń sọ nípa ọ̀nà nínú bíbélì, ó túmọ̀ sí pé ìgbé ayé. Ó ní aṣiwèrè lórí ìpinnu. Ó rò pé tòun nìkan náà ló da, kò fetí sí ìgbìmọ̀. Ó kọ ìgbìmọ̀. Ó ní aṣiwèrè ènìyàn. Ó ọ̀nà aṣiwèrè nìyẹn ó tọ́ ní ojú ara rẹ̀ ó ní ṣùgbọ́n ẹni tó fetí fetí sí ìgbìmọ̀ ò ní ọlọ́gbọ́n ó túmọ̀ sí wípé bí ó ṣeé ṣe fún wa láti yan ìgbìmọ̀ láti yan àwọn ènìyàn ohun tó dára ni ohun tó tọ́ ni láti lè yan àwọn ènìyàn lóòótọ́ ayé tá a wà nísìnyí ó jẹ́ ayé tó jẹ́ pé ó kún fún jújú ó kún fún <clears throat> àìgbàgbọ́ àti <clears throat> àìlénígbẹ́kẹ̀lé nínú ara ẹni ó jẹ́ ayé tó jẹ́ pé tinú mi ni mo mọ̀ o ò mọ̀nú ẹlò o ò mọ̀nú ẹlò ẹnì kejì bó ṣe wà nínú ìjọ ọlọ́run nìyẹn bó ṣe wà nínú ẹbí nìyẹn bó ṣe wà nínú ilé nìyẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ní gbogbo eléyìí ọlọ́run ṣì ní àwọn ènìyàn tiẹ̀ tó jẹ́ pé a lè pè ní ìgbìmọ̀ ta lè yàn ní ìgbìmọ̀ tó jẹ́ pé wọ́n dó lórí òtítọ́ tó yẹ pé nǹkan tó máa sọ ó fìdí kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tàbá tàyẹn tó bá yàn láti má láti má lè bá ẹnikẹ́ni rìn àbí láti má lè ní rìnyàn ìgbìmọ̀ àbí fetí sí ìgbìmọ̀ bóyá láàrin ẹgbẹ́ láàrin ọ̀gbà ni bóyá nu ibi iṣẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a ò bá tí a bá yàn láti máa ṣe titi wa nìkan ní ọ̀nà tara wa ó máa ń já sí ọ̀pọ̀lọpọ̀ ńgbà mi ó máa irú èèyàn bẹ́ẹ̀ máa ń irú irú èrò bẹ́ẹ̀ máa ń jẹ́ sí bí ọ̀rọ̀ aṣiwèrè ni tí bíbélì ń sọ ní ìbàyí. Ó ní ó jẹ́ ọlọ́gbọ́n lójú ara ẹ̀ kò kọtí sí ìmọ̀ràn àwọn ìgbìmọ̀. Gbogbo ìgbìmọ̀ kọ́ ni ìgbìmọ̀ ọlọ́gbọ́n o. Ehn, torí pé àwọn ìgbìmọ̀ kan wà tó jẹ́ pé ìgbìmọ̀ ìkà ni, ìgbìmọ̀ àwọn èèyàn búburú ni. Ṣùgbọ́n tí àwọn ènìyàn tó bá jẹ́ ẹni tó jẹ́ àwọn tó wà nídìí ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n dúró ti ọ̀rọ̀ ọlọ́run irú àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ nínú ìgbìmọ̀ a gbọ́dọ̀ lè gbọ́ tiwọn mọ́ titi wa ká ṣe àṣàrò lórí àwọn nǹkan yìí mo tiẹ̀ kíyèsí àwọn ará bèríà ẹ rí i pé nígbà tí Paul tó bá wọn sọ̀rọ̀ wọ́n kíyèsí wọ́n lọ àwọn fúnra wọn jókòó wọ́n dàárò pé ṣé nǹkan tí wọ́n táwọn tí Paul ń kọ́ wọn yìí ṣé òótọ́ ni àbí irọ́ ṣó bá bíbélì mà bí kò rí bẹ́ẹ̀ ẹ pé tó yàrá ṣe pé àwọn ará bèríà ní wọ́n ní wọ́n ṣe ọlọ́lá jùlọ wọ́n ṣe ọlọ́lá jù lọ àwọn ṣe ọlọ́lá jù àwọn ẹlòmíràn lọ ìdí ẹ̀ ni pé wọ́n jẹ́ ẹni tó ń da ọ̀rọ̀ rò àwa pẹ̀lú náà láti jẹ́ ẹni tó jẹ́ pé a gbọ́dọ̀ da ọ̀rọ̀ rò a gbọ́dọ̀ rí a gbọ́dọ̀ rí wípé àbí wípé ah ayé ti le tí ìgbìmọ̀ táwọn èèyàn bá máa fún mi ìgbìmọ̀ burúkú ni wọ́n máa kó bá mi tí wọ́n bá mọ nǹkan tí mò ń ṣe àbí kinní kan àkóbá ni a ò gbọ́dọ̀ gbà kírú eléyìí kó ṣẹlẹ̀ torí pé ta bá dijú pé kí ìgbìmọ̀ kó máa lọ páàní bá wọn tò pọ̀ èèyàn bẹ́ẹ̀ yẹn pàápàá tí èèyàn rere máa fi tí nǹkan burúkú máa fi ṣẹlẹ̀ ẹni yẹn ò ní lè mọ̀ kò ní lè rí torí ìdí èyí a ò gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó jẹ́ ọlọ́gbọ́n lójú ara ẹ̀ àbí ẹni tó jẹ́ pé ó dára lójú ara ẹ̀ a gbọ́dọ̀ tún kíyèsí àpẹẹrẹ kan nínú bíbélì ìyẹn ni àpẹẹrẹ farisí kan nínú ìwé lúùkù orí kejìdínlógún ẹsẹ̀ kọkànlá ẹ̀rí bíbélì wípé ó ní èyí farasin dìde ó sì ń ó sì ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí èmi kò nítorí èmi kò rí bí àwọn ará ìyókù àwọn alọ́nilọ́wọ́gbà aláìṣòótọ́ panṣágà tàbí tàbí èmi kò tilẹ̀ rí bí agbowó òde yìí ẹ̀rí ẹ rí i pé ọkùnrin Farisí yìí ó rí ara ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó mọ́ ju gbogbo àwọn yòókù lọ ó rí àwọn yòókù bí onípanṣágà bí alọ́nilọ́wọ́ gbà bí aláìṣòótọ́ ó tiẹ̀ wá tún sọ ó wá tún wá sọ wípé òun ò dàbí agbowó òde yìí ẹ rí àwòrán tí Jésù Kristi ń sọ mí báyìí ó ní agbowó òde àti ọkùnrin kan tó jẹ́ pé agbowó òde ni tó dẹ̀ rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti Farisí agbowóòde yìí ó mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ lòun ó wá ń gbàdúrà ó fọwọ́ gba ọkàn ara ẹ̀ ó ní ìtẹríba pé kí ọlọ́run jọ kó ṣàánú fún un kó dáríjì òun òun mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ lòun ṣùgbọ́n Farisí ó rí ara gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé kò lẹ́ṣẹ̀ bí ẹni tó mọ́ ju gbogbo àwọn yòókù lọ ó wá ní òun ò dàbí agbowóòde yìí ẹ̀rí a rí i pé níwájú ọlọ́run a rí i pé eh, gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí Jésù ń sọ Farisí agbowóòde yìí ó lọ ní ìdáláre ju ẹni tó jẹ́ Farisí yẹn ju Farisí yẹn lọ a ò gbọ́dọ̀ kọ́ ìgbìmọ̀ ní bóyá nínú ilé ni o bóyá nínú ẹbí ni o bóyá láàárín ọ̀rẹ́ ni o a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń fetí sí ìgbìmọ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ tí wọ́n bá tiẹ̀ fẹ́ sọ ká fetí sí ìgbìmọ̀ wò àwọn kọ́ ló máa tì wá láti ṣèpinnu ṣùgbọ́n àwa la máa ṣèpinnu èyí tó jẹ́ kó máa lè bá ti Ọlọ́run mu ṣùgbọ́n a ò gbọ́dọ̀ kọ́ ìgbìmọ̀ ní a yan ìgbìmọ̀ ní ìkọ̀sìn eléyìí ni nǹkan tí màá fẹ́ sọ fún wa ní òní yìí tí màá fẹ́ kí a jọ mọ̀ kí a jọ gbọ́ kí a jọ ní òye ẹ̀ torí pé ìwọ tí ò ń gbọ́ mi a ò gbọ́dọ̀ dàbí Farisí yìí torí pé ní ọ̀pọ̀lọpọ̀ ayé lónìí ló ti dàbí Farisí la wá fi ara la la sọ ara wa di Farisí yìí tá a dẹ̀ ń rí àwọn ẹlòmíràn bí aláìmọ́ tá à ń rí àwọn ẹlòmíràn bí ẹlẹ́ṣẹ̀ tí à ń rí àwọn ẹlòmíràn bí panṣágà tá à ń rí àwọn ẹlòmíràn bíi ẹni tí kò ní ìtẹ́wọ́gbà tí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ọlọ́run ni onídàájọ́ ọlọ́run ló rí gbogbo ọkàn ènìyàn ọlọ́run nìkan ló mọ ìwà ènìyàn òun ló sì mọ ìdí tó fi ń hùwà tó ń hù yìí torí ìdí èyí a gbọ́dọ̀ lè a gbọ́dọ̀ rí ara wa bí ẹni tó jẹ́ pé ó jẹ́ ọlọ́gbọ́n jùlọ tí kò fi lè gba ìmọ̀ràn tẹlòmíì mọ́ títí ẹ̀ àbí tí kò fi lè gbọ́ a wà yan ìgbìmọ̀ ní bóyá ìgbìmọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ ni, bóyá ìgbìmọ̀ nínú ilé Ọlọ́run ni, a gbọdọ̀ lè jẹ́ ẹni tó ń gba ìmọ̀ràn ẹlòmíràn. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ló ti ẹ wà lábẹ́ irú àwọn nǹkan bí eléyìí. Tá ní òun nìkan ṣá, òun ni òun torí pé òun gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run, òun ni ọ̀gá, òun ni ìránṣẹ́ Ọlọ́run tó ga jù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò fẹ́ gbọ́ tẹlòmíì, àwọn tó wà lábẹ́ ẹ̀ mọ́ titi Eléyìí sì léwu. Eléyìí ó ṣe kíni o, ó léwu púpọ̀ a gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó ń gba ìmọ̀ràn ẹlòmíì ọkọ gbọ́dọ̀ gbọ́ jẹ́ ẹni tó ń gba ìmọ̀ràn ìyàwó tí a ò fi ní rárá bíi pé èmi ló lórí ilé nǹkan tí ọmọ bá sọ nǹkan tí ìyàwó bá sọ kò sọ gbọ́n bẹ́ẹ̀ a ò gbọ́dọ̀ gbà àyè kí irú ilé kó ṣẹlẹ̀ sí wa ìdí ẹ̀ ni pé àkóbá ni ìwọ tó jẹ́ ọ̀gá ní ilé iṣẹ́ o gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń gba ìmọ̀ràn àwọn ọmọ ilé iṣẹ́ torí pé tí o bá gbà wọ́n rí jù wá lọ olùrùkọ orí gbogbo nǹkan ṣùgbọ́n àwọn ló wà nísàlẹ̀ àwọn ló ń bá àwọn gateman rìn àwọn ló ń bá àwọn ènìyàn rìn wọ́n gbọ́ wọ́n mọ̀ àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ẹlòmíì ò tiẹ̀ fẹ́ gbọ́ ti driver ẹ̀ mọ́ ti tiẹ̀ kò fẹ́ gbọ́ tàwọn tó ń bá aṣọ́nà àti gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a bá fojú kéré àwọn ènìyàn àkóbá ńlá ni a gbọ́dọ̀ gba ìmọ̀ràn ẹlòmíì mọ́ títí wa a ò gbọ́dọ̀ jẹ́ ọlọ́gbọ́n lójú ara wa bíbélì wípé nínú ìwé nínú ìwé oníwàásù nínú ìwé òwe náà ni ó ní ká má ṣe jẹ́ ọlọ́gbọ́n lójú ara wa um ìwé òwe orí orí kẹta ẹsẹ̀ kẹfà ó ní ká má ṣe jẹ́ kíni o ká má ṣe jẹ́ ọlọ́gbọ́n lójú ara wa tá a bá ó sì dára ká ṣe wà nú ìgbìmọ̀ ká sì gba ìgbìmọ̀ ọ̀rọ̀ ìgbìmọ̀ mọ́ titi wa ju ká gbọ́ titi wa nìkan lọ ewu ńlá ló wà nù titi wa nìkan lóòótọ́ lè wà nù ìgbìmọ̀ ṣùgbọ́n tá a bá lè gbé ọ̀rọ̀ Ọlọ́run sẹ́gbẹ̀ẹ́ tá fi yẹ ìgbìmọ̀ yẹn wò ẹ rí i pé eléyìí ó máa lè ràn wá lọ́wọ́ láti lè dúró láìléwu àti láti gbégbé ayé ní àìléwu ọ̀rọ̀ tí mo gbàgbé pé ọlọ́run rán sí ẹnìkan lélẹ́yìí lónìí òun nìyí mo gbàdúrà pé oore ọ̀fẹ́ láti gbọ́ ní àgbọ́yé àti láti gbọ́ ní àgbọ́ múlò ọlọ́run yóò yọ̀ǹda fún wa ìwọ tí ò ń gbọ́ mi bóyá o ní ìbéèrè ni àbí o ní ẹ̀bẹ̀ àdúrà ni àbí ohun kan o lè pè mí sórí aago plus two three four um, eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi. A ó tún máa pàdé nígbà tá a tún máa bára wa sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ní bákan náà ní àkókò kan náà. Ẹ jẹ́ ká tẹ̀síwájú láti gba àdúrà. Ọlọ́run ipá àtàgbàrà lọ́wọ́ yín fún oore-ọ̀fẹ́ ọ̀rọ̀ tẹ rán wa. A dúpẹ́ a gbé yín ga lọ́pọ̀lọpọ̀ ayérayé gba ọpẹ́ wa àti gbọ́ ọ̀rọ̀ yín Ọlọ́run. Bíbélì sì wí pé kì í ṣe olùgbọ́ nìkan la ó dá ṣùgbọ́n olùsọ àti olùgbọ́ ọ̀rọ̀ yín ni. Ẹ ràn wá lọ́wọ́ láti lè jẹ́ olùgbọ́ àbáṣesọ eh, láti lè jẹ́ olùgbọ́ àti ẹni tó ń ṣe ọ̀rọ̀ yín kí orúkọ yín nínú ayé wa kó lè di àyìn lógo nípasẹ̀ àwọn ìbùkún tí ó máa tẹ̀lé ìgbọ́ràn. A dúpẹ́ torí pé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní ọjọ́ mẹ́jọ a tún máa pàdé Jésù ní Olúwa. Ó dàbọ̀.